آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأوراق الأخرى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهب الأقضاء من لساني يفقه قولي ست الله مجبور علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زافا فلا تولوهم الأدبار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا ثلاثا فلا للمؤمنين البر ده كان كاين يا أيها الذين آمنوا أمريكم هي ندعو إن ندعو إليهما تن ندعو إناجن تن ندعو جنبنا إذا لقيتم الذين كفروا فافا فلا تولوهم الأدبار إذا لقيتم الذين كفروا زافا wagari kaziri nene zahafan ta kaziri nene u e amahara ede aba gara mu eko aka ke zahafa ona bi iso na so ya chi tudan aba na so ka so le ka tura anke ro azu anke ro azu se abi ko ma ojui ama so ni tudan zahafa bono ama omuri obi lo ze na jozi kayi. E ɛhara abɛ ɛhara gbɛgyɛrɛ omuni elo zaafɔ rɛ gyɛɛ ɔtwerɛ yi ɔfam ha do wɛɛ de o e lo yezu rɛ kɔ na abɛ ɛna ahwɛ ɛho ina ɛho n'ɛbi de yɛ abɛ dɔfima kɛkɛ bɛ ka ho ha sisɛ ɛbɔ ɛho n'ɛho tɔmpika yi ɔsɔ ayɛ ayɛ. àmọ́ àwòrán àtàwọn tuntun ẹ̀rọ dẹ́ àtúnṣe yẹ wọ́n yẹ ayẹ wọ́n yẹ níwá kẹ́ni wọ́n yẹ lọ́kàn lọ́kà wọn àtúwúrú wọn nínú àwòrán. wọ́n wọ̀ wọ́n ní kànkà yìí ìdáná kíkọ́ mọ́ nàbí nà káfà rẹ̀ záfàn ẹ̀ mọ̀ kọ́ wọ́n yìí wọ́n á gẹ́rì ni ní záfàn bẹ́ẹ̀ hàrà àfi ní ẹ̀ omuli kawo nene ono ko omuli إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير لو مريدك أنك هنا ومن يولهم يومئذ دبره ọba tó ọ̀nà náà ayò lè kú jihad lẹ́nu rí káàkiri máa rà wá gẹ́ẹ̀mù dọ́gba tó tó sẹ́rẹ̀ máa wọ̀ yọ̀n yọ̀n ma ihu ńlẹ́kù ẹ̀ma gẹ̀rẹ̀ fún dá gẹ̀rẹ̀ dábì kẹ̀rù tó sẹ́rẹ̀ máa wọ̀ bàdé ma káàkiri fọkàdé bá àdàgbàdà bẹ́ẹ̀ nínú lọ omori kọ̀dọ̀ náà ọ̀rọ̀ àgbà tó biro ikú omori wà máa wá hó jahannam omori ka hayi asan ọmọbìnrin jahannama hayi ani ọmọbìnrin jahannama wà bí ìkà mọ̀sí omori kò dàdídí iná hayi wà dama nọ asilatu yẹn tó omori nù. أو متحجزا إلى فئة ومن يولهم يومئذ دبرا دمتي نياسي بيكا نيانم جنتا ايضا ومن يولهم يومئذ دبرا الله تعالى ما بسر من يكادر نيوزي لكو جها إنكو يومئذ إنكو يركو أنا بيكو إلا متحرفا لقتال أو كبيش بوكاسا بوكاسا أين أيام Evo nene kata e, e chubokwa obukasa oina ya. Abikoma

ìjọ wa mo gbé ìdòrò kẹwà àwọn èdè ẹnu ọdún kútúrẹ o ìjọ wa bá mi dúró èrè kẹ ẹtọ títọ ẹrù yẹn lọrọ àná má lànà ubi ẹkẹ ló dẹyẹ yẹ ẹ o omori kà ẹrẹ fídíò náà lórí omori mẹẹzi èyí rẹ o kura ẹ yìí

ẹ̀yìn òun ẹ̀wọ̀ bọ̀kà má ìpọ̀sọ́ ọdíjọ́ àrùkú ya ẹ̀wọ̀n wọn àyàrá wa ẹ̀yìn náà wíjọ́ làwọn ọkọ̀ wí sí fún ọ̀nà owó náà dúnà dúnà bẹ̀húrọ̀ bàtàlíọ̀nù ọ̀sá ló àgọ́ ọ̀bọ̀ tó ya kan bẹ́kọ̀dọ̀ bí mẹ́nà láà omori kọ̀ọ̀mà ọwọ́ ọmọ ọ̀rọ̀ àgbà tó rírọ ikú omori wọ́n máa wá ó jahannam omori kàwá yẹn e àná bíi jahannam omori àgbà ọ̀nà wọ́n bí salmasi omori kò dà dígí iná hà yẹn e bàrẹ̀ máa nọ amábàá muhammad sallallahu alayhi wa sallam ilé hadi sọ̀rọ̀ rẹ̀ wọ́n wọ́n ọkà èjìtánibù sábọ̀ àlùmọ̀ bẹ̀kọ̀ nùzẹ̀rìrì ìrẹ̀ yìí ń bá ana halafala ili igwe mete don to muri don na zalika ashirku billah oyi so se bere muri heke shirku wa sihr ọ̀rọ̀ ayé mọ̀ pa sèyí ẹ̀rọ náà ṣe yẹrẹ náà ìtọ́jú tó wa akùnmáàmù yẹ tí ọ̀rọ̀ yẹ kìí wa akùnrin rida la egu wa وقذف المحصنات وتولي يوم الذهب أتي أيزي إيه أمان إيه أنيزي إيه أنيزي إيه كابرين إيه كوم ري أمان جربو ده جربو أم أم أم توم صلى الله عليه وسلم كوين يعني زي زي ري أنا جوزي كسومه أصبحت أنتم مريني سنة جلسة وقف المحصنات المؤمنات الغافلات ọ̀rọ̀ yìí ni wá ilẹ̀ tí rẹ̀ kọ́ ìsẹ̀ ẹ̀yẹ nẹ́nẹ́ àkẹ́ òkú òmùrí yẹ di nana dówí òmùrí yìí ẹ̀nà àkẹ́yìn wẹ̀ nẹ́rẹ́ ìnirẹ̀ ìkàṣá bẹ́ẹ̀ bí ni wá ilẹ̀ tí rẹ̀ kọ́ ìsẹ̀ ọ̀ ɛnna ɔmo akwaraa wɔ hɔ na ɔmo di kasa wɔ ɛnbi doli doli doli lɛ ya anafɔ anafɔ ahi wɔ wɔn tɔn kɛyɛ mɛsɛ lɛ tartiba ina ɔmɛ sɔtɔ tó mu yi do na esi yɛ mɛ wɔn kɛyɛ wɔn ani ni jihad wɔn ahyɛ wɔn eti wɔn eti ne mu jihad atoso ne jihad jihad ɛyɛ ɛyɛ ahɔ ɛyɛ ɛyɛ ahɔ ama sɛ mɔdɔ e e ke ɔma yɛ nnɛ bɛhwe no kaka yi ɔne yi ɛɛdɔbola ɛhɔ ya no kabiri ne yi two thousand de ɔkɔ ɛkɔ mu yi dɛni one thousand ɛkɛtɛ e soso mu yi a kabiri two thousand ɔkɔ mu yi one thousand ɔkabiri two hundred ɔkɔ mu yi one hundred wéyàn ní sí ìkó mọ̀ níbi. Àbí àti òkú ọmọ sí ìkáàbìrì ni, àbí àkíkà ń tú òkú ọmọ rí ẹni wéyàn ní sí. Ìkẹ̀kẹ́ sọ́sọ́ ní wèé rò lè ṣe ní ẹ̀kẹ́ lè kàkà lẹ́rọ̀ rúkú ní tàìsí ọ̀nà rẹ̀. Ẹ̀họ́ àbẹ̀ ní tàìsí rẹ̀ àti tàìsí ọ̀. Lọ́wọ́ àkàkì jẹ́ wọn àwọn ọ̀fẹ́ bá ní ọmọ mẹ́ẹ̀ ọ̀sán náà ó ẹkẹ náà kọ ẹdẹkẹ yẹ abdullahi abbas rabi allah anu a nye asara náà nìka kẹ yẹ man farra min isnayin faqad farra wa man farra min talafatin falam yafir. olú èyí yà bẹ̀rẹ̀ wá olú èyí wèyí yà bẹ̀rẹ̀ wá wẹ́rẹ́ èyí àmà wèyí yà bẹ̀rẹ̀ tá wẹ́rẹ́ èyí ọ̀nà yà ọ̀gbẹ́ wọ́n dùn yẹn ọ̀nà wẹ́rẹ́ èyí ọ̀kà yẹ wúlò ọ̀nà ọ̀sọ̀ ọ̀sọ̀ ọ̀nà ọ̀la ọ̀nà ẹ̀yẹ ama yɛ ɛfɔ ɛka do zɛn wɛlɛ ana fɔ kɔkɔrɛ no ɔmo kɔrɔfɔ ɔmo so lɔtɔ tó wɔn mu فقد باء بغضب من الله ومأواه جهنم إذا كسر من ذلك wakɔkɔ yi na ìjọ na ɔno nyɛ ɔyɛ ayiwu kawo wei wɔn na bɛ sisɛ hi bi wei hɛ wɔn a wɔn na gya na E wee due akọ na enwe ezi bi awọ defa so dafo do anenera eko di ya muri ọha yi ọba bọ na wa ike wetin ndeɛ anyị na eji ha di na ji du wetin ndeɛ ha na ya atọ na ya atọ wa ike ezu eba na ya atọ dama na ya muhammad sallallahu alaihi bin ọma ha. He said, ìṣèjì sẹ ọmọ jẹun ọmọ yẹn kú igẹrẹ dontom rí dọ exempt ana ọmọ àwọ àmọ ọsẹrẹ ara ní oṣù different islam ẹ rà ọrọ jùzá haihu wákà wà nyere yóò ntom rí dókà wà nyere islam dé hasan bin kadi dọ́sẹ̀ kálàmà ńlá àtẹ̀rẹ́ ni àbáyé kọ́ ọba ahẹ́fẹ́ ni ẹ̀ ń nà lè lọ́hẹ̀kẹ́ náà dábọ̀ yọ̀.

dúkó yọ káàkiri orí ọba yá ni. Náà. فلم تقتلوهم walakin allaha qatalahum don muri esi ye ko muri yini hana ana na fara ko badal o muri esi ye wa kisa ala ko fi wala ken nele e kame falam taqtuluhum e wa ma wa kazi de me dure me me wan do wala ha bala ala ma wa walakin allaha qatalahum ama muri o wa no o muri o wa e wa bo ere ka o ne ya ɛɛdɔ bolo ne ka nsere ɛɛma tora three one thirty three one fourteen ratio three thirteen to one thousand or one thousand plus kɛse ni one thousand ɔka tora okomiri ɛni three one and thirteen àti three one and fourteen ɛnirɛ ba yi ɛnyɛrɛ kɔ ɛdɛ ɛyà wa domori suwaye domori do suwaye mɛtɛm domori wɛrɛ mɛtɛm malaike ni yɛtɛ yi n'aka nɛni do so yi wa ɔka tam. de malaika e náà ni wata dẹ nẹrẹ kura kọ nù òzúlẹ̀ kú kònyí lọ́nà malaika ní kọ̀ọ̀kọ̀ wọn ọmọ ọmọ bá dùn àbúrò ẹ̀kọ́ ní méjèèjì tiẹ̀ tẹ yòlọ́ ìṣiṣẹ́ ẹ̀kọ́ mọ̀rí yìí nìyí yẹ pẹ́tẹ́ kẹ́nà lọ́tún tó mọ̀rí nù. lọ́mọdé èsì yá ni kàyé anasini kàá náà mi nìwé yìí ló ẹ̀yẹ mi rẹ̀ fóònù nìyí kàá mi mere ya ló kọ́ mẹ̀rẹ̀ yà máa wọ̀ ọmọ هذا ما هو ولكن الله قتلهم أما نمري أنا هو أما نمري أصلني من سببي ìjọmọ̀rí ma náà kọ́ kó mọ̀rí ìrìn ìwá ilé ìyọ̀ mọ̀ dọ́lọ́lá kó ń tó mọ̀rí ìyọ̀ ń kẹ́ yìí. wọ́n máa fọmọ́ ìta ìrọ̀mọ́ ìta ìwọ́n tó mọ̀rí yìí. erewe nne iju nisɔnɔ walakin malaha rama ama omori one sɔntɔ omori de ne ama omori akayi lɛnu asuma sɔntɔ omori de ne. ini inu bana dɔrɛ olikana bayi muhammad sallallahu alaihi wa sallam oke ɔsuwɔta keezi ina ko eba dɔrɛ nɔ oyi hiwɔ domiɔ. do waza ni nyezi ono do mion doka yi shahat al ojo shahat al ojo shahat al ojo o dibi ye ile fene o dibi ye ile fene o dibi ye ile fene ile fiska ju ile o to mu ya ko wa nya e wa nya e wa nya nya ni de ma ti ye ju doko muri kukutire wa ne ne abawa aso ye titima muri yi. ine nu basana bɛ hɔnu bi ali bin abi talha an abdullahi bin abbas rɔdi allah anu anna nabiya sallallahu alaihi wa sallam ɔkɔntɔ mu sallallahu alaihi wa sallam ini yana mi istagafa dɔkɔ ɔgunbogunbo muri ina du ɔnɔ mɛ ɔnɔ kakaya rɔb ɛwɔ muri intan leke hadi ɛsaba. Eh, ama so dika iragwe ne na ni da buko muri na bulira ko am ke huwe sai na de bibwe tem falan tubada fal ard abada ebe ma una ko yake wo muri ile fite sha ebe ma ko na ko yake wo muri ile fite sha qala lahu jibril de malaka yiri doka ya nabai muhammad sallallahu alaihi wasallam kai khudh qabdatan min farmibiha ujuwam duwa bakuweyi fafa'al don to musallallahu sallam do of women fama min ahadin min almushrikina illa asaba aynayhi wa man kharayhi wa famahu turabun min tilka alqabda fawallu mudbirin fawallahu mudbirin ọkì jẹ́ tó musallallahu sallam wọ́n wá mẹ́ẹ̀sì mẹ́lẹ́kẹ̀ẹ́ yìí kọ́ mẹ́ẹ̀ lọ́ọ́ inú òwò kejì ọ̀nà bàá

ìjọ ọ̀rùn sẹ̀ àgbẹ̀yẹsẹ̀ àyẹ̀lẹ́sẹ̀ ọjọ́ ọ̀rùn sẹ̀ gbọ́dọ̀ fún èzì èzì wà á ṣàdó kẹwẹ́ ẹ̀kọ́ mẹ́hẹ́ èyí ni wọ́n bẹ̀rẹ̀ lọ́gbà fún yìí. ọmọ yẹn ní ẹ yìí ló ń ya bɔnna ya de kari kari ni ɛnu eh, tó mu nana bi kɛ ɔdɔ ma fo do nkun mm, mm. apisi wa ni ye ɛwɔ yà ntɔ kaki ɔn tó mu ni yi nana ni kari ni ni dɛni ye oh, wa ina wo bɛri kɛnɛ ɔn kó ɛdɛ gɛrɛ o tó lɔ dɔn tó mu ni kezi zɛnɛ do mi a apisi wa ni do mi

amumuri ọ̀nà ọ̀nà ẹ̀hẹ́ ọ̀nà kàbẹ́nẹ́ ọ̀nà ẹ̀yẹ sọ́kà fìrí mi anáníkà omuri ọ̀kà yẹn tó omuri kẹwàá máa rà mẹ́ta ìdára mẹ́rin ẹ̀rẹ̀ wẹ́n ní ìjọlú ní wàlákì nàlọ́hà rọ́mà àmọ́ omuri ọ̀nà ní wọ́n ìwúlí ẹ̀ mọ̀mìnì nà mí nìkú bàlá lọ́dì mọ̀jíza bẹ́ẹ̀ kà mọ́tọ̀pà yẹn tó omuri mọ̀jíza ọ̀yọ́ ẹni mọ̀jíza ọ̀kà ẹni mọ̀tọ̀pà yẹn tó omuri ọ̀yọ́ wọ́n ìwúlí ẹ̀ mọ̀mìnì nà mí nìkú bàlá àmì hasana

omuli oyo era bagiti zalikum omuli kono omononi o omononi kabal balagal hasan oyiba omululuza nononi kutunini jozika ono shongomba nono ocoyeteyonini ọdọba mọ nìyọ. wàhálà ọ̀hìn ọ̀kẹ́ ilé ńlá tẹ̀tẹ̀rẹ̀ omori múhìnú kéyìn kẹfìrí ọba abẹ́ tẹ́dọ̀ mẹ́kọ̀ kó mi sọ́bi kéyìn kẹfìrí ètò dìrí oníkẹfìrí nànú omori kọ́ni bá abẹ́ tẹ́ dọ̀ kó mi. وإن ilé ọmọ mi ayé ọmọ mi anabara ti rẹ mọ ní àṣẹ ilé ẹtẹ inṣàlá ọmọ mi báyà bíbí anabara rẹ asọdẹ yìí ilé nana ìtàsí rẹ ọmọ akánika káfíìrì nìyí. inekwe anayehava anayehahore makavi vozile kobada then ine kaaba ete kaaba dɛsi wɔdaa then ira amadua ne yɛ sɔ gbogbo ɔbɔ ɔbɔ ɔbɔ yi fure tɔn naba na ama aduane ɛnu ne ba mɛ jomori kɔnɔ na ba. دكاي اللهم انصر على الجندين واكرم الفئتين وخير القبيلتين يومري مغمبويا امانو نبا اني ايري كويغا انا غيها واكرم الفئتين انا ما يبانيكو امانو نبا دورا يبانيكو دورا وخير القبيلتين dɔbɛ nyɛ ɔyigahu ina ɔbɛ ira naa ba agɛ ya sɔ mɔkumbɔnɔ yɛ o mori dɔw mori dɔw bɛ tu ohiriri ntɛsɛti hɔn fɛkɔdijɛ ɛkɔmɔlifat wɛyin tɛntɛ hɔn fɔwɔ fɛn yɛn lɛkɔn. وإن تعودون أود ولن تغني عنكم فئتكم شيئا وأن الله مع المؤمنين ولو كثرت وأن الله مع المؤمنين إن تستفتحوا أمريكا ويشوفون بني جزيك وأمدوا إنك عفا مني komuli oshogo mbo ya iragwa na nyumba nyu bakarija ya komo fatihu ah ogombora avo weshore nini ama banyumba nyu ona gomba baba ama nyumba nyu do de fere hu onu za ya bali bakarija ya komo fatihu adiro mu menno no were ere nini ene je tere ene nyumba nyu ene nyoya hu ene nyune bahu Allahu akbar lómọdé yẹn bẹ tuwo ni. wàyín tẹ́ntẹ́ hún wọn náà wíwọ́ tí lè yín ní wọn ò ní oríṣi tó mọ̀rí ọ̀ nìyí ọ̀rọ̀ ikú wàhálà tó ọ. fọwọ́ akẹ́rù lẹ́kùn. ọmọ yẹn ìdáyọ̀ nínú wọn náà wíwọ́ tí lè yín ní iná ikú wàhálà tó ń tó mọ̀rí yìí dama wana kwala taiko mori wana kwala tonto mori wana kwala tonto mori wana kwala taiko mori omori kan ne ko cireni fa wa khairul lakum in tantahu fa huwa wa in tantahu fa huwa khairul lakum wana ko cireni na ma boy fa yonne wa in ta'udu ma'ud wana da ramanya ne re bino jonto mori ya ne en roi en roi ko kutu amene

ilé wà gbọ́mọ̀ ọkọ ní ìwúrọ̀ náà àgbàpàdà òkèsàrà òzì yọ rọ òzì yọ fọmọ òwú ta sáwọ àfáyẹ rẹ ká lọ́tọ̀ tó mú yìí. eré kù á nà lọ́hà máa mọ̀ mí ní dọ́ọ̀rẹ́ náà yẹn ní pàtàkì tààrà ọ̀nà ọmọ rí ọ̀nà ọ̀nà ọ̀nà náà yẹ ọmọ ya fẹ nana dọwọ dẹdọ tẹtẹ yóò mú di ọrọ ntọ àná ọrẹ alukur'ana ìrẹkọnyà nínà ní dáa àmọtọ tuntun mọ rírì ni èkó mọ rírì ni ẹ pàdé thirty thousand hu kábírì ni ẹ one hundred and twenty thousand na twenty thousand populace one hundred and twenty thousand dọ́là yẹ àkókò one hundred and twenty thousand ọ̀nà ẹni ní hihi ló di ẹ̀kọ́ ọ̀rọ̀ náà dọ́là one hundred and twenty thousand ọ̀fà ẹ̀ náà yẹ reserve ẹ̀sìn ẹ̀sìn kábírì ẹnu kó mo rí ẹ̀kọ́ ní thirty thousand wẹ́rẹ́ ratio náà kì the gap the gap is too much. bọ́kú ọmọdé yìí ló wá nígbà sọ́n bẹ́ẹ̀ wọ́n wá bá hàn báńkì wọn bá lọ́wọ́ kẹtẹ́ ẹni róòmù ni àtọ́ni pátá ni ni ẹni èrò kẹ́ni àkùbí super power fún yín níjọ náà ẹni ẹ̀rọ nu kẹtẹ́ kékeré níjọ náà ọmọdé náà kógo èbìrẹ́ ní abẹ́nẹ́mẹ́ inú màbọ́ azɛnɛ nu ntomori pa dɛn ɛdɛ ba pa bɛ mɛ kɛkɛ o to ntomori mɛ ame ne tu ebire ne mɛ do katɔ na nana mi ara wani dɔnɔ omori ebire na si ya bɔ mɛ omori na ba si ebire na ye mɛ isa si isa ne se ye ɔwɔ nɔ ɛmu ɔfa omori na ba si ebire na ye mɛ mɛ ami ami sadaka allah alaafee muri ana bo kosama muri ana bo na bo par kosa bi ni ni ma ho ili aje tu no anyi inyalo kwa ka bi islam mika ya si islam na oto bi di question ai inyalo kwa wasu tumuri báyìí ò bẹ́ẹ̀ sí yasi kalima yi nyama no bi kwesa wa ne nam ɛwɔ nam abɛsɛ ɛfɛ mo kɛyɛ ataade ɛri nsɛkɔ kɛni baasa kɔ ebi mi oni jɔ ɛba yaa no abosi nyi ma abanyi ɔtuma tó tó mori mu na ahe ya ɔno ɔwɔkò ɔwɔkò wɔn asɛ yi ọkà àwọn ìlọpọ̀ anyá uma espelho, você chora, espelho. Caixa achegado. Anla. Anla. Ilá. Ilá. Ilá. Ilá. Allah. Allah. Wahadahu. Wahadahu. La. La. Sharika. Sharika. Lahu. وحشهد وحشهد وحشهد وحشهد وحشهد haki waha waha takashi waha waha takashi ọmọka daka ṣe a du anna muhammadan muhammadan abdullahi wa rasuluhu wa ashhadu wa ashhadu wa ashhadu Isa. Isa. Isa. Isa. Isa. Isa. Àṣìkò. Isa. Isa. Abdullahi. Wọ́n lọ sí mi. Màṣẹ́ ìyá bá ọ̀rọ̀ yà. Màá mi dé. na ọnya bèbè ọnya bèbè ọnya n'ọkpa bibiri ebibemu kanabai kanabi muhammadu ọyọ omori yọọ lọ́rẹ̀ ìwọ̀n tó wò ní bí. Nímìrè yìí yéèkù, kànáàlì, ìsà ọdún tó mòrí ọ̀rọ̀ ọdún tó mòrí ọdún tó mòrí lọ́rẹ̀ ìwọ̀n tó mòrí alhamdulillah ìrìnà náà máa ní ọ̀rọ̀ àṣetí ní islam ọ̀rọ̀ àṣetí náà hẹ̀kẹ́ anáyé islam àìkà máa bọ̀ wà á àìkà máa ní ọ̀rọ̀ mẹ́rẹ́fà yà ẹni hàn náà dɔnku ɔsɔrɔ bɛ kida ne ku ayi kana mi kɔ wana jɛlɛ omori a dɔn dɔwɔ dɔn dɔn ɛwɛ yi wana jɛlɛ omori a dɔn so te na bɛn wɔra na yɛrɛ mi dɛm na omori a n'awɔ yi kaba ɔmɔ mɛ yɔ omori a ɔmɔ mɛ O ɔmɔ yɛ kɔnɔ mi na ɔrɛ yɔ wɛ ta ka mi kɔ ɛtɛ jɛ kɔsa la wa do yɛ atɛ ɛɛ ari ɛni ɛna yusuf ok okuyi wa mi to na ma wa ka iku pinya da dáa amọ̀kọ́ àti islam yìí dáa sí i àmọ́ kókó sọ́ọ́tò ọ̀nìkan yàrá àmọ́fà yé èrè òkúrẹ́ ẹ̀hẹ́n ok aisha akere ha kókó rí ọ̀yà mi ẹ kókó yà ama aisha aisha ọmọ mi jẹ mi yẹ aisha tó àná ọmọ òyìnbó rẹ àná ẹ ẹ ọmọ ẹ yẹ ọmọ. Eh, eh, maslati ntɔ mɔri nini ɛŋo eh, nyana nso aga ẹ̀wọ̀n yẹn náà ní àdìsó ń tó mórí àkàkà ọ̀dọ́ yẹn wọn àmọ́kóró rí nira àná lọ́ọ́ sí lọ́wọ́ ọtún wọ lọ́ọ́ mórí dá nàmà ẹ̀ ìsọ́mórí tẹ̀lé fúlọ̀ rẹ̀ fún dọ́ọ̀ kó dọ̀jẹ́ yọ dọ́ọ̀ bá jọ́ rẹ̀ bí lóyún ma bá wọn kúrò ní aljanna àbá wọn aljanna ma ní ìwé ọ̀rọ̀ ayé òmùrí àmọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àkàkà nínú ìwé yìí ọ̀dọ́ ọ̀rọ̀ ẹ̀wọ́ náà pín yìí náà máa ń mẹ́ ẹ̀ omori ọmọ ìzọ̀ ìdáyọ́ dọ̀sẹ̀rẹ̀ sọ ìdánagẹ́rẹ́ omori àmín àmín àmín yà jẹ́ ọ̀nyẹ́rẹ́ sọ ìdá ọ̀nyẹ́rẹ́ sọ ìdá kádàlẹ́ omori ọmọ náà omori ọmọ náà ìkíni sọ ìdá yíwá sí na re yes kẹ́ ẹ̀kọ́ ẹ̀ta ayélujára ní ti kéde yìí ayélujára náà mẹ́rin ní ìlà yọ dákẹ́ ṣé o ní ọ̀rẹ́ tó rí dá èyí kò ti ṣe é ní inú rẹ̀ wó inú rẹ̀ inú rẹ̀ ẹ̀ tó bá ọkùnrin rẹ̀ tó rẹ̀ ọwọ́ ọkùnrin rẹ̀ kò ti ṣe é inú rẹ̀ àtàkùn ọkùnrin rẹ̀ dẹ́nà dọ́ọ̀lá báyọ̀ ọ̀rọ̀ ẹ̀ الغفار من الواهب من الواهب من الواهب لا إله إلا الله ما تنتظرين أني أنا رنيا أنا بإسلام أهو سيكي سيكي إسلام أنا ọkà mú ika yìí islam ọmọ kàrẹ bẹẹ fẹrẹ sọ kàkà sáà ìrẹ ní islam ọmọ àkà wọn èmi ti kiri ọyọ odò nwere yìí ìrọ ọyọ ọmọ ní àkùkọ náà kò sọ kàkà sáà lọsẹ tó rí mi kọ́ ìdàrí mi sọ náà kọ́ ìdàrí mi náà ìrẹ ní àkà ìrọ ọyẹ ɔsoro yɛ dɛm wei n'ohi nike na ɔba nan na sɔrɔ sɔɔ bɛ sɔkɛ na k'o le wei n'ohi nike na bi awo ayi sɔsɔ nta ari nkisi le ɔkai ma. Thank you. anseto nila ari ayi yɛ ba tɔfa ni mɛ wɛrɛ ti nyɔ lɔ wɛ ti nyɔ ka. akani nafila ana yi ɛni ju wa ti lɛ ba ninu ramada na kaka ni awo yi mɛ na ma wɛ o ɛnɛ nɛ mɛ ama ni nafila ɛna ti ti sa. mɛ o wɛrɛ. ẹ̀wọ̀n àgbẹ̀ ẹ̀yìn náà ń lọ ẹ ìsàmàtẹ̀ èèwòrò yìí ẹ̀yìn náà fọkàsí wẹ́dà ilẹ̀ náà ń lọ ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn náà ń tẹ̀ èèwù ìgbàmẹ̀sẹ̀ náà ẹ̀nà máa fọkàsí wẹ́dà. orí bàbá mi ẹ̀jẹ̀ bá mi ń lẹ́nu ẹ̀wọ̀n ìgbàmẹ̀ náà á kà náà kí àgbẹ̀ ẹ̀yìn náà ń lẹ́nu olóògbé àwọn tí ó ti sọ̀rọ̀ ayẹ́lẹ́

ọ̀sán ni túnra sún àpẹẹrẹ àdíkò máa ààrẹ ẹ̀nẹ́rì di geography anásìkò láyé ní geography ọ mẹ́jọ ẹ̀ẹ́dẹ̀ká wọ̀nyí ẹ̀nẹ́nyọ́ ń ka ẹ̀ sẹ́bi òṣèré náà nẹ́ẹ̀sì fòkásọ̀ sẹ́bi òṣèré náà nẹ́ẹ̀sì nọmba wán àyíkẹ́ lórí ẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ìwòrán ilé ìwòrán òwò yìí nẹ́nà dàbà ikú yọ ṣe àgbẹ̀lẹ̀ àgbẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ ìyẹ̀fẹ̀ yà àgbẹ̀lẹ̀ alẹ́ tèmi temperature àbá so temperature náà from to the certain level then yẹn kàkà ẹ̀jẹ̀ ní wàá sáwọn onígbà òwúrẹ̀ aláyé ìwúrẹ̀ sọ̀rọ̀ máa bàa tó rẹ̀ sọ̀rọ̀ they must have observed over a long period certain error in eh, eh, eh, observation in there for a certain period coupled with the experience of life any based on periods of observations and then across the globe iṣẹ́ ìṣúná wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ the same instrument similar instrument as the monitor polaris uh, stars and moons and so on some of these uh, uh, planets. They have Jupiter bodies. Uh, when you see like children of the bridges, and now what is the weather? a long period, he saw CEO at all, and we played no credit. So that we really condition the earth. I know they are very, very prediction, prediction of ya mama wa ana ana asọ zọkẹ na wata yi bẹẹ ajọ yẹrẹ kan ana aka ti prediction ẹ ẹ ní sọtìntì yẹn ana ẹsọ ni jọ bi ká ìdí ọmọ mori yìí kàdá kàkà yìí wọ́n yóò na zil lọ́ba yìí ọ̀nà ọmọ mori yìí ọ̀nà ìtúrí ẹ̀mí ando nto mori ye ikaye o mori ayen heru mo ni ba anda mo na ya oya oya imu mo ni kei be ka ba mo yeri je je mo ni kei fi gro ma ba ba mo ije ni no ko he ke na do na trust on every summer fair isam anko me me ha izo ngi ko yugo ro ni re ha no so lọ́sọ̀ tó lórí yìí. ìrẹ́ ní nira èrè dèrè èrè gbọdọ̀ ànkèwókè nọ́nà máa lù dúró èrè gbọdọ̀ wá sí ìpèkì ìrà ìrà ìrà ìrà òmẹ̀kàmán nínú mẹ̀kàmán mẹ̀kàmán ahìá ọmọ mi yà ọ̀yọ̀ ọmọ mi ha lọ́ọ̀ka ẹ̀họ́ ọmọ ha lẹ́ẹ̀ka ẹ̀họ́ ọmọ ha tó yẹ àmọ́ mẹ́yà mi àmọ́ rí mẹ́lò mi ẹ̀họ́ àti ìmọ̀ gbọdọ̀ gbọdọ̀ ìnira yà má gbọdọ̀.

abenary prediction na na enyi certainty na trust no man ya kai wa ni an konto wori me kai o ko heva o cheche o ze ire ano jere ene re ire ano kai na enyo ya ni ka ọ bo ya ona ya aka ona ya ya mate awo ko ma ọmọ ọ̀rọ̀ sáàtì ọmọ ilẹ̀ nígbà tí ẹlẹ́wà pẹ̀lú owó ìlọ́dún sáàtì lọ sí yìí yé ara bẹ̀rẹ̀ láì tó ha. láti tó orí mi ìyẹn sọ láti tó orí mi. ọmọ orí ọ̀ka ẹni kùrán káyé iná máa wọ́n mọ̀ láì kẹtẹ̀wó ìsọ̀lọ́nà alẹ́ nàbẹ́yì.

صلوا عليه وسلموا تسليما wàpamọ́ wàpamba yóò ń tó múrí ọ̀nà ọ̀nìní dùn ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹ̀hà ayọ̀ nìní. dasa abẹ ní ẹnẹ yóò ń tó múrí yíyà dẹ́kẹ̀ wọ́n ń tó múrí. ẹnẹ bá ayé nù ọ̀ka sálámà yọ ẹnẹ ẹgbẹ́rún ọ̀dẹ̀ nǹka sálámà alẹ́ kẹyà rasulala àbẹ́yìn rẹ̀ wọ́n mú kẹ́dọ̀ pé asalaamu aleyka ayu hanabi ọ̀yẹ́ wọn mú yóò kẹwàá nàbì asalaamu aleyka ayu hanabi ẹ̀ wọ́n sẹ́ni náà lè tọ́kì kí ẹ̀mí tọ́kì fìyà tọ́kì fìyà bì ẹ̀jẹ̀ kẹ̀mẹ́ ní ìdí kẹ̀mẹ́ sí ọ̀rẹ́ ká ẹnu mú tó mú yìí náà àmà náà sẹ́ nàpá yà ọ̀ nà kó yìí náà ọ̀yẹ́ wọn mú yóò tu ẹ̀wọ̀n náà ìjọ yìí náà ọ̀ nà kó yìí náà wẹ́ẹ́rù lè bàrà

امان كان كريم يا كلام صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انت مولى الرسول صلى الله عليه وسلم اجي هوزه كما ركعه lẹ́yìn ọ̀yà ìsọ́tọ̀ mọ̀ níkà anọ́mẹ̀ká mùsùlùmí yà mùsùlùmí tó mọ̀ níwọ̀n àwọn yẹn zọ láti ọ̀sán náà wọn tó mọ̀ níwọ̀n mẹ́yẹ fara sẹ́ni sọlọ́pù ibrahimiya àwọn yẹn wà ẹkùn etí tirẹ̀ wọ̀ ọ̀wọ́ amanyi

ẹlẹ́yìn kẹ ebe kẹ wọ́n wà اللهم الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا ارنا يا kwesikasi professional mo gombo ani anan kweteke na jazi akere akete engineer awe ni bricklayer awe ni laborer awe ni carpenter awe ni eh welder awe ni ono haide yesikai waje ari musa wo mama chere wala ase ko nyara kana teren o bo fahora o da bana yi o ina na rimburu ya Allah marina al haqqa haqqan warzuqna tibaa wa arina al batila batila warzuqna tinabak اللهم من أراد بالإسلام والمسلمين سوءا أرهن لا يبهن Sunday Sunday program tafsir ne me ko asase ya ma na zura mabanda fa e tuwo ce ama omori osi ehanye ayorehi kama kaone kaya ni walimatul qur'an nire ni graduation ina darul arkan ina rabi college agasa ini on eight, on eight, on saturday agasa on nine, na na na sunday ye resume ni program tafsiri na yo ifo on nine, 9 abi agasa so on 9 agasa sunday ye ni program تفسيرا إذا نعم أبن رمضان كان أي تفسير أكواز فيا أي تفسير إذا نعم امور أنا واسمي رمضان كان او امور أنا رمضان وأيتت اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من اراد ان يكيدنا عليه وحول المكر من اراد ان يقربنا عليه واصرف الخذلان من اراد ان يحضرنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدنا عليه ولا يهلك المكر السجي الا باهله وكذلك اخذ ربك اذا اخذ القرى وهي ظالمه ان اخذها من شديد اللهم رحمتك بنا رائد ولا تعظمنا فانت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قوم الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وموتا كبيرا اللهم انا نسالك من كل خير ما سالك من عبدك ورسولك ورسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل شر ما سالك ما استعاذ بك من عبدك ورسولك ورسولك محمد صلى الله عليه وسلم اللهم انا نسالك من كل خير ما سالك من عبدك ورسولك ورسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل ما استعاذ بك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك من كل خير ما سألك من عبدك رسولك ورسولك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من كل شر ما استعاذ بك من عبدك رسولك محمد صلى الله عليه وسلم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وسقم وسقم وإلة كرب ووجع وألم وورم بسم الله الرحمن الرحيم والعش إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. آمين.